bá ṣe ní live àbí ṣẹ̀ṣẹ̀ máa download ṣe gbogbo yẹn a lè rí fọ́nká sí gúùpù. Yorùbá nation no going back àwọn àlelé ìbẹ̀jú lẹ́kì lẹ́kì. Yorùbá nation no going back àwọn yàyà lélẹ̀ ìbẹ̀jú lẹ́kì axis àwọn yàyà la wà báyìí. àwọn yàyà la wà báyìí fúláàgì Yorùbá nation láàrin ní àwọn yàyà lọ́wọ́ yìí òní ni ọjọ́ kejìdínlógún oṣù kejìlá ọdún 2022 a wà ní Àwọ̀yàyà báyìí tí a rí àsíá Yorùbá Nation lọ́wọ́ báyìí. orílẹ̀-èdè Yorùbá ó ti dúró ó ń ṣe bọ̀ láti ẹlẹ́kọ̀ọ́ Yorùbá Nation. ẹ dákun ẹ bá ń gbé wájú ẹ bá gbé wájú yẹn kó mọ̀ jà. Yorùbá nation àwọn lásìmọ́ ti gba àwọn lásìmọ́ ló ń gbàwé Yorùbá nation lọ́wọ́ wa yìí o àwọn lásìmọ́ ló ń gbàwé Yorùbá nation lọ́wọ́. à ń pín flag fún àwọn onímọ́tò a dẹ̀ ń rí flag Yorùbá nation wa. Yorùbá nation ẹ̀rí ẹ̀rí ọmọ Tinubu ẹ̀rí mọ́tò ọmọ Tinubu ọmọ Tinubu yẹn lè bá ti fún òun ló lọ yẹn ọmọ Tinubu ẹ̀ bá ti fún kò lè ṣubú báyẹn ẹja filẹ̀ bẹ́ẹ̀ ó yá ẹja kan national anthem ká tó máa lọ. ẹni tí tabati ṣe lẹ́yìn kọ̀ọ̀kan láwọn máa ṣe tabati rìndì yìí a máa jà. Oh ya ya ya, oh ya, oh bí ọ̀dà mi nù.